ọmọ ẹgún màmá sá o ọmọ aṣọ tó ọmọ ọrùn àkókò àṣìlẹ màmá o màmá ọyọgbà afẹtù this my daughter long life your faces, your lips. mo ṣe wò látàárọ̀ yìí. jẹ́ ìpolówó. Auto Bola o. Tí ẹ̀ mú bàtà ẹ kójú mi ojú mi bó ṣe rí látàárọ̀ tí má lè lọ jírò má jírò má lòwò. Thank you. Thank you. Only your daughter is so beautiful. Like the mother. Thank you so much. We look like God. Thank you. Ètò bàbá borí sókè má máa tẹ̀lé ba nítorí ẹni tó ní.

sátidé. bọ́ra kìdé. ọlọ́fọ̀ láṣàdé. Fọláṣadé ti ṣẹ̀rú bá wọn. That's my. Yes, I'll be playing my this thing every time I want to come online now. So it's my jingle, jingle, jingle, and uh, it's also success Auto Bola. Mean I'm um, into car business. You see, anything I'm doing here in Canada also, like it's in secondary, my business, please. Um, mommy and daughter, yes, to shoot tonight, yeah. Yes, she's because we didn't go out, we have a lot of things to do outside. the bought because of the election of Nigeria and um, our candidate, I just uh, we you know we you know you know at times eh, let me just tell you something um, a lot of things that I'm doing personally. A lot of you, you guys don't know reason why I'm doing some things, you know. Like me, I'm a peacemaker. I love peace and I love people. Although loving people doesn't mean people going to love you. I, you know, actually uh, loving somebody or is uh, it needs to be reciprocal, but at times it's not like that like um don't let me talk now let me just tell you now that ṣé o lè polówó don't let me say anything now okay Tolu can you. I talk to you. yes I'm talking to you darling. Oh, uh, please patronize us uh, we are business women. Um, yeah we are business women oya check me. <laughs> we are business women yeah <laughs> mommy and daughter bẹ́ẹ̀ ni business women we are mo Patronize my mom she sells cars she sells um, clothes as well we sell clothes together. I will not disappoint her you know that. of course yeah so please patronize us contact us. speak again please. again I said it already. <laughs> Mami tún sọ ègé pé kán wá ra mọ́tò patronize ṣó gbọ́ Yorùbá mm-hmm. tó fi Yorùbá sọ fún wọn. Uh, àá ah, ah, try gbìyànjú ọmọ uh. ọmọ adébọwálé gbìyànjú ọmọ fọláṣadé ọmọ bọlá fúnra rẹ̀ olúwa tó ṣe ìfún mi ayọ̀mídé ọmọ tó lùwà fún rẹ̀ mi lẹ́kún ó yá sọ̀rọ̀ sọ̀rọ̀ mo fẹ́ gbọ́. maybe i mean say it uh, maybe i will try and repeat after you i'm not really sure. say it na anyhow anyhow you know pra you know me eh. and. ṣebí òun ló sọ pé o mọ̀ nísìnyẹn. But it's different i don't. Uh, um, what is patronizing Yorùbá ẹ wá bá wa rà á. ẹ wá bá wa rà á ẹ that one you know say about ah wait ẹ wá bá wa rà á how you say car also. ó mọ nǹkan tó pe car. You mean moto? but how do you place that in phrase. mọ́tò ẹ wá bá wa ra mọ́tò. ok ẹ wá bá wa ra mọ́tò <laughs> kò fọ́ọ̀lì jàre. no because i didn't know i don't tell you. ọwọ́ àti ìgbọ́ta garaṣọ ẹ̀. ah why now. i forgot. <laughs> Something about the Take it out, y'all. What's this? Olúwa mi, ẹ̀rọ. You got it Okay. So, all these ones we also sell, you know that. But the way we can get money to take, I mean, to pay, no number one billing, it's not only Canada, but here we, is extremely expensive somehow, somehow. So, we, we because we, um, she looks so much like you. Thank you. Thank you so much. <laughs> Thank you so much. One day you look so much like me you know <laughs> that's good o ti wá lọ dúró sẹ́gbẹ̀ẹ́ come Joe. what is the motive <laughs> you always try Koda. Koda, kò dáa má ti ju kì í ṣe kò ṣe kéèyàn má lójú tì but you know you to first sundays you understand me. he shy. <laughs> Oh. so ever bá wa ra mọ́tò àwọn aṣọ bàtà nǹkan tí ẹ bá fẹ́ ká bá yín rà tẹ́ ẹ̀ bá ti ẹ̀ wo tèmi ẹ wo ti Sarah ṣètò nìsan he said we are business women it, to, to God who made me people know that my daughter is very very hardworking tá a bá lọ síbi mọ́tò ẹ̀ ṣe àmà ń rìn wá pé ó máa ṣí bonnet a máa drive a test ẹ̀ ó mọ many things ṣe ti understand bẹ́ẹ̀ yẹn so ní tí yàrá bá dẹ̀ ti ń ṣe ó máa fọmọ ẹ̀ sí ṣé ti yẹn bẹ́ẹ̀ yẹn ní tí bá ṣe mo fọmọ mi sí ẹ̀ ti understand so but àwọn kankan wà. But there some people believe that Otobola. Um, okay, let me quickly tell you this. You are selling cars. I am a car dealer. Can we do business? We can do business. So when you send money, the business I can do, let me just be OR for you. Let me be OR to you on social media. Let me be OR. Ẹ ń that is ho-ha. <laughs> Let me tell you the truth. Let me be frank. Okay? So, if you send me money, you want to buy a car, and then you send money, we ship it to you. Okay? We send it to you, we buy here. You know, Canada have Toyota that Nigeria use. Both new, although they don't sell their new car out. Brand, brand, brand new. But the semi-use, okay? they do okay so Tolu my tí ì ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn i'm not eating pancake no, it's, for it's for you but we are still on the live chat If you can gbé ṣé kí n gbé kí n gbé kámẹ́rà sójú ẹ̀ kọ́ máa rí bó ṣe fẹ́ ṣe pancake ẹ́ eh? <laughs> ní òkè <laughs> so i can turn it to. you. So, no problem that's um, me and my daughter okay uh-huh. anything I do èmi at mi moment, and I love doing things with my daughter like business with my daughter if I go to work my daughter go to work separately when time to she in the ṣe ọtí the bá one level. ọkàn àti ọkàn mi máa tó balẹ̀ òun náà tẹ́mi náà bá ṣe wà mí ṣe she call me all the time you know we communicate so that business car business okay another torí aṣọ yẹn clothing my daughter be in that clothing section you know because èmi tẹ bá ti rí èmi mi ò lè ta ọjà wẹ́wẹ́wẹ́ mo máa fi tọrẹ tán ni mo ní phobic ṣé phobic ni àbí phobia fún kí nìyẹn i dash my things eh? addiction on giving things that i'm selling so for that reason okay for that reason i don't want to my daughter do that okay because most of the time papa tí n bá fẹ́ fún àwọn commit abanta tí n bá fẹ́ fún àwọn yorùbá mo máa sọ pé if you want to give at all give one now what you giving two okay and here it's not even encouraging to be you know to give like that you know so ẹ bá wa ra ọjà ẹ bá wa ra mọ́tò we are going to talk about some things later but mo fẹ́ sọ fún yín Uh, those of you in Germany that I heard that they said they want to deport some people, a lot of people will be thinking, a lot of people will be crying, a lot of people don't want their, even the country, their family to know their status, their condition. They don't want to go home. Some may want to die in abroad. Some would like to, you know, many things happen because I have some cases here, some, there's some people, They wanted to deport them here in Canada then. So because of that, some of them systematically commit suicide. Some die just like that by thinking. I want to plead and I want to appeal to you. I want to appeal to you. Don't ever kill yourself. Don't look down on yourself by you going back home or for deportation. You are deporting back to your country. You are not deporting to the grave. Okay? Don't worry. When you get home, Since God can make things happen for you, what you find difficult in abroad may be easy for you again at home. You understand me? So, for I mean, for the reason for the sometime you have been abroad, maybe God is just trying to show you some things. And when you have experience of that thing, when you get home, it's part of the experience you have there, maybe where you have worked, it can be useful to the system of our country So in your surrounding and vicinity. So don't be ashamed. It's better you are deported from your from on another country to another coming to your country than you killing yourself or committing suicide. And whatever situation you find yourself, don't worry. There's still tomorrow. You don't know what God has for you tomorrow. Okay? So don't worry. Tolu. Hmm. Come now, mo ní ìsọfún ẹ̀yà tó ti ó máa polówó ọjà. O gbọ́? èmi àti ẹ fẹ́ kí fèsì wájú ọjọ́ máa ṣó má da má da juice yẹn síbẹ̀ yẹn má da juice mú títí ẹ̀ náà èmi mú tèmi. You don't want to drink it? You don't like it? Ìgò ẹ̀dà náà kàn rí. Where is the bottle? Bring it. Yeah, you drop it. You bring the bottle. Let them see. yes please patronize i can do it perfectly you are not going to regret see o you sef o you see it's juice this dey just a grapes uh, grapes uh, kini e. mú báàgì wá bóyá wọn máa bá ẹ ra báàgì àti kínní a nídìí a nídìí owó báyìí afẹ́sàn á máa sanwó lé oṣù ti lọ mi tí ìṣiṣẹ́ lóṣù yìí ó ti yé mi tí ìṣiṣẹ́ lóṣù yìí ṣé kí n sọ kọ́kọ́ fún yín mo lọ bí iṣẹ́ ní àná no last week no early this week wọ́n ní àbí last week kì í ṣiṣẹ́ tí mo ṣe last week wọn ò fún mi níṣẹ́ dára this week then this week i'm not going to eat I'm not going to get money and i submit my cv i submit my cv everywhere there was no job they were not calling me I call, they are not calling me, okay? So, iṣẹ́ tí mo lọ ṣe ní ọjọ́ náà, my spirit was telling me to reject it. Do you know what happened yesterday? They gave me twenty dollar. I've never, <laughs> I've never experienced such thing in my life. They gave me just twenty dollar. Fún iṣẹ́ tí mo lọ ṣe yẹn, twenty dollar. Should I show you? Don't you want me? Bring those things, those bags, and let me show them just the account. bring it and let come and open this for me open the phone you see your phone open my account for me CBN me. Hmm, mo fẹ́ kó orú ẹ̀ fún ọ kọ́kọ́ bá mi ṣínà mo wá mo jáde i want to show them the twenty okay i know it's on your phone i want to so that last week i mo lọ bí iṣẹ́ bí mo ṣe lọ bí iṣẹ́ ní last week They call me, my mind, you know one thing about me. Eh? People are wicked though, but if people wicked to me, I'll be nice to them. Until God say I should stop. Until God stop it. Okay? Because some things you cannot control yourself. It's a thing you cannot hold. Okay? So, wọ́n pè mí síbi iṣẹ́ ní last week bó ṣe pè mí iṣẹ́ ẹyọkùnrin náà ni so ó ti ń sú mi because tó bá lọ bí iṣẹ́ lónìí kán má pè é lọ́la kán má ṣe I submit my CV because of people are in charge of it they don't want me to get it I'm just telling you I'm just telling you nothing but the truth okay because people want me to feel. because people really eh? wọ́n dì pẹ̀lú mi. people want me to. yeah wọ́n dì pẹ̀lú mi secretly Where's the twenty dollar. Me mi rí okay twenty dollar sixty cent ọ̀rẹ́ did you see twenty dollar náà san fún mi ní yesterday as uh, Friday What's ti dín kọ́ pè mí that. What's wọ́n ti dín hello. hi this Bola. yes. hi Bola how are you. I'm fine thank you. hi I'm calling because um, I have a day shift for tomorrow at the Montreal Gen would you be interested. no problem. you do you do day shifts. I do day shifts when I said I do dev shit, I mean during um, in the I mean in the weekend, but they I want to do night because of my daughter. Yeah, I want to do night for during the week, but weekend I can do oh, day. Okay, Bola, you can you do seven thirty to three thirty tomorrow? No problem. Okay, thank you very much. Okay, All right. Thanks. Hello, hello. Yes, yesterday I called the customer care and I called the office also. They pay me twenty dollar, and uh, the twenty dollar okay, I call. You have to speak on Monday, okay? Right now we're trying to fill requests. Okay. Okay. Okay. So twenty dollar no san fún mi because they said they should do wọ́n ṣe bẹ́ẹ̀ fún mi ni wọ́n ṣèkà fún and many people don ṣèkà fún mi mi ṣe dáadáa fún wọn. I know things, I see things. I will do whatever God has put in my mind. That is good. Okay? So, that day they called me to that shit. I don't like private shit. Because number one, they will build out the price down. And two, if the private shit is very to me, okay? To many people, like somebody like me, I've been here now for five years, and I started now a year. I mean, four years now. on this job. And whatever you are doing, you are not doing it every day frequently and people stopping you, you're going to have, if you are not careful, you're going to lose. It's just like somebody who have started. You understand me? It's going to be weak. Whatever you are doing, whatever you learn, you are doing it every day. That will be, you know, it's like you, you, you, you make perfect every time and then you make money of it. You are, you gain and you are also you know, being practicing the job every time is opening your brain to many things, you know. But when somebody they they stop me anyway, I don't want to teach. I just want to explain things that happen. So it was four hours. It was four hours But later, they cut it to three hours. And the place is far. Like, if I want to go, I will use my fuel because, you know, I will use fuel not up, I mean, not less than $20 or $15. You understand me? Because it's a new place, that area, I've never been to the place before. And I'm busy going around because there's a lot of construction around. And I was busy going around. I was complaining. You know, I called them like one hour, one hour, 30 minutes. I was busy driving around because there's no place. Two minutes to the place. Then this car, this, the road is blocked. Then it will take me to another tunnel. I'll be turning around, moving around. I called them. That day I wanted to be going back. I was even calling them. Should I go back? You understand me? I know they are not going to pay me, but you know. But later I tried, they say, okay, they will call them, they will tell them that the, uh, the road, this and that, okay. Then getting to the place, like, it's a setup, okay. They set me up so much. They dealt with me in this Quebec so much. And I know the, I know there's people, authority, powerful people behind the case, you know. They dealt with me in many ways, but I'm kind of person that I look, I just, I forgot some things. I look over at some things. I put things in the hands of God that God should judge everybody accordingly. If I warrant what they do to me, let God judge me. If I if if let them go let, if if I warrant what they do to me, okay, let God judge. You understand? So after you know they say I need to do the little cleaning like ditch the breakfast for the clean and some maybe medication and the shower. So I do the first one, and after that, so the the the I think the patient now went to the front of the computer after the the shower, and he was doing something on the system. So maybe there's a, an email sent to him. Yeah, He said I should, I, I finished and then he asked me to do some things in, a, in his bedroom. And after some time, he just get mad with me. And he asked me to go. I said, but I, I think I still have to do something. He said, they're going to do it. They're going to pay me my money. I said, please excuse me, are you angry? Did I do anything wrong? He said, no, just go. And like that, some patients, when they are nice, they tell you to go. As I'm going, maybe that's only one thing you want me to do because some of them, they just need assistance for, you know. When I was going, I now called them that, okay, I'm done with the patient. They said, but it's not yet time they gave me. I said, the patient said I should go, that I have nothing to do. And I was trying to be nice, like not nice, like I'm trying to be, because it could be a setup also After telling me to go, the patient also can call the office and tell them that he didn't do anything, it's this and that. I was trying to give report to them. And the person said, oh, why are you going by now? I said, but I'm the one that called you. So if I get home now, if I go home and I waited for my time to be okay before calling you, you know, I now even gave updates outside then. That day, I was outside in the car and I was talking. That was the day, last week or so, yeah. And when I was talking, he said, oh, you're yawning, this and that. A lot of them, because they have been telling them many things. And before then, somebody called me, said, submit your CV to another place. Your, your work permit is an open work permit. He said, submit, leave. Try to excuse that place. I submitted, you know, they will tell you, Try to look for accommodation. Like now, they will tell you, go and look for accommodation cheaper than this. They will connect over you. When you go anywhere, they won't allow them to give you because they will tell you to look for something. That thing where they are telling you to look for, they will not allow you to get it because already they hide it. I submitted my CVs to many places. You understand me? I travel far to many area to agents, and it wasn't like that before. Okay, say no problem, this and that, no, no, no, no, no. Okay, they will not send you again to private clients, this and that. Mi ò fẹ́ máa sọ gbogbo nǹkan tán ṣe. Wọ́n rán mi lọ sí private eh, clients kan. Wọ́n ní kẹ́nìyẹn, wọ́n lè ní kẹ́nìyẹn ṣe bíi pé kò mọ̀ pé ó ti dementia wọ́n rí ẹ̀. Wọ́n lè ní kó kó àwọn nǹkan kan síbì kan. Mi kò sí nǹkan tí mo problem tí mo fẹ́ ní tó máa mú mi tí máa God forbid. Anyway, ṣáá wọ́n ṣá misbehave wọ́n misbehave gan ẹni yẹn ṣàtúnbá mi sọ yẹn yẹn yẹn yẹn now i want you to now they will send you to the hospital alone uh, this and that but make sure you don't rude you don't shout and yarn on your boss that is amanda i mentioned amanda and amanda is one of those people i love so much in the place I have never set my eyes on on her until about two weeks ago i call her i said i want to have a gift for her because the way she normally talk to me You understand me? And I went to the office. I was in the office, like already ọdún lọ sópin mo máa ń fún àwọn èèyàn ní gifts ṣó ti yé yín mo ti fún many people ní gifts tí n bá lọ lójú títì náà mo máa ń fún àwọn èèyàn lówó ọdún ní nàìjíríà tí n bá fẹ́ anybody lówó wọ́n máa fún mi kú èrè wọ́n máa dẹ̀ máa ṣe bákan bákan sí mi àwọn ní bíbà ṣó ti so ó ṣàwá sọ because they want me to talk about that person i'm not a person like that wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ nípa ẹni tí mo wá sọ́fíì tí mo wá fún ní nǹkan yẹn bóyá màá sọ pé nǹkan ṣe àbí nǹkan kan i'm not a person like that i don't mock people i don't talk about people if you don't do anything against me i'm not a person that just like people come and ma wá ẹ níjà come and wá mo rí kòkòrò kan tó kàn ń fly káàkiri kékeré yẹn mi ò mọ ah, ah but ah nídọ̀tí nínú dustbin yẹn náà we do torí orí kìíní yẹn inú síǹkì bóyá tómi ò bá ti jáde ń pọ̀ ń bẹ̀ oh. a ní air freshener àbí nǹkan tó lè pa tó máa ń pa insect because me like fún mi ní kíni yẹn. so ẹni ẹni kì í máa lọ mo ṣàṣàlàyé fún ọ normally tó bá send ẹ lọ síbi iṣẹ́ tó bá cancel iṣẹ́ yẹn gan if you have been booked for a shift like that and you get to the place and then later they cancel it they will pay you three hours that is all wà nínú òfin if you go to work and that work was canceled before when you get there they will pay you three hours okay some company pay four hours but this company tí mo they pay me three hours not me alone they pay everybody three hours yeah they have to pay people three hours this one mo débẹ̀ mo ṣe iṣẹ́ kì í ṣe pé mo ṣe iṣẹ́ the person doesn't need me again but they are just looking for a place they are just looking for my trouble they want me to just do something kan lè sọ pé okay o because I did this o that's why they cancel my paper that's why they do this for me that's why they didn't give me job that's why they didn't give me this and I know some people are behind it you understand me I kept quiet and I will smile like a fool I will smile like a fool I'm not a fool I was looking And since then, I submit my schedule. They didn't call me for job. And I submit my CV everywhere. Nobody, if I submit my, I mean, like, if I write my schedule before I start, you have to send your schedule that, okay, I'm going to be free today. Tomorrow I'm going to be busy. But they just, you know, little time they can call you quickly now. Can you go now? Maybe few minutes of the time. They just call you and they do call me like that because we need money. And the money is not to buy clothes. It's not because I want to buy clothes. I want to take care of myself. I want to cook for my daughter. I want to use the money because to pay rent. And they will come where we go because no choice. Beggar have no choice. And uh, I was now expecting when I when I sent my schedule, I said, okay, no, I mean, they didn't give me anything. So I was expecting like, okay, oh, bí ojú sixty dollar àbí fifty dollar wọ́n á fún mi ní inú owó yẹn I just noticed that they send me twenty dollar mo yìí sọ pé òkè twenty dollar tán bá tẹ fifty dollar tán bá tẹ fún mi gan kí n fi san lára kí n fowó sí kí n fi san owó fóònù ni you understand me Tolu yes, quickly go to the account of the um, uh, kí ló rúkọ ẹ um, um, the account à ń lò yẹn. Eh, roja roja yes lọ sórí àkáǹtì kó jẹ́ ká sọ iye tí mo ti san lórí fóònù ẹ̀yọ kan but i want you to sit close to me gan or you just want to stay like that okay i want you to stay close to me okay no problem let me give you your phone yeah. okay i want am both ẹfẹ kó ká lè calculate kẹ́ ẹ lè mọ itú tó ń pa fún mi. wọ́n fún mi twenty dollar yẹn i now call normally When they should pay you, you have right to call customer care. When they should pay you, thank you. When they should pay you, okay? When they should pay you, calculate. When they should pay you $20, mm, you call the customer care tó bá ti fọwọ́ kan fóònù àbò fọwọ́ kan kọ̀ọ̀kan má fọwọ́ gbojúmọ́ tolú it's dangerous please so you call customer care but me for the past two years customer care don pick my call when they short pay any amount they pay me they, they cannot won. ò lè mistake sanwó lé fún ẹ o i just have to take you like that. I think two years now, not this year, since last year, going to two years, they stopped picking my own call. And when I call the office, the office also will not do anything. We say, ask you, they will direct you again to call the customer care. That yesterday, I call customer care, they are not picking. I drop message, they are not replying me. Then I call back the office. I said, this is what happened. They pay me $20. I said, what for? I me, they say I should call customer care. I say the customer care are not picky. They try to call something. They say, okay, later they will call back. They get back to me. They never call, get back to me. And I called them more than 10 times yesterday. They gave me $20. You know, like if I have like four hours, like I have 20 hours, and they pay me like $3, $300 or $400. So if the money get me, they should pay me, I will not talk. I will not see anything because they will not pick. This is This is a taboo. This is rubbish. I should not be treated like a outcast, okay? Like a person that will have committed a crime. And when they send me to some places also with this company, like they set me, they want to set me up into things. I know that. I noticed that. Like when they call me suddenly, they send me to some places. Like, you know, what call lè ní kẹ́ni yẹn dá kọ́rìsì sílẹ̀ àbíkó dá ó I sílẹ̀ kó gbé nǹkan kan sílẹ̀. Màmá wò pé ṣé mi kí ni mi ò rí rí? kí ni wọ́n kó dání wọ́n lè lówó gan but tí tó lè bá wà nínú yóò wà nínú ẹ̀ ni they just want to cause me problem they call me twenty dollars you can see now because I said they didn't give me work and this and that and that and that and that and that and now calling me to go to work tomorrow also I must go because I need the money and I need to pay. It's not even I need to I need to I need to do many things with money. Our parents, we are not we know owó tó bá yẹ ká fi jẹun gan many team màá máa wá iye pé a máa tajà kiri kò yẹ kí n máa sọ pé mò ń tajà tí n bá fẹ́ rajà pé mo fẹ́ tà ń kí n máa kí n kó ránṣẹ́ sílé everybody work here to pay their rent but I'll be working I'll be struggling I'll be collecting money from home also to get money they just block everything tí bá ṣe kò dáa and àwọn the people behind it they are calling their name àwọn alágbára ló wà ń bẹ kí ni mo ṣe fún wọn what did I do wrong to them what did I, that's how mo ṣe máa ń bèrè kí ni offence mi. how much four thousand. this is four thousand one ninety tens tens twenty twenty two one ninety tens twenty two iye tá a ti san lélẹ́yìí o ó de kú four hundred kan síbẹ̀ yàn ó fi four hundred yẹn. Eh? I don't add four hundred. add four hundred wọlé lọ lásán ní ti sọ́nà ni kó wá fi twenty two ni ó sì jẹ́ fi four hundred sí kó wá fi one ninety tens even sọ two hundred tens twenty two fi four hundred ó ti fi sí.

ṣe mọ̀ pé lórí live chat ń sìn lórí live chat yìí wọ́n pè mí wọlé is like maybe i'm going to reject uh, eh, kini mi ní reject ẹ tí má ṣe yìí normally tí má sọ pé mo fẹ́ lọ ṣe torí ngbà tó yá mo sọ fún wọn pé mo fẹ́ ṣiṣẹ́ night àtọ̀sọ́nà àtàárọ̀ gbogbo sí kankan tó wà available ṣé ti yẹ yín mẹ́yẹn lórí ọ̀rọ̀ tèmi kedere other people normal lọ sí other company wọ́n máa gbà wọn àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ dé lónìí wọ́n máa fún wọn níṣẹ́ ṣé ti yé yín mẹ́yẹn. gbogbo iṣẹ́ náà tàbá dẹ̀ ṣe kò má lè pe customer care i can't call customer care kò dẹ̀ lóhùn twenty dollar tó ń sọ fún mi yẹn ṣé owó epo ni mo fẹ́ fi ṣe wíyà ń tiẹ̀ mọ́tò tí mo gbé jáde mo lo more than three hours two hours ni mo fi ń parade mo fi ń lọ káàkiri mo kúrò nílé because my mi ti débi tí mo lọ rí mo dẹ̀ ti fi sórí google sọ fún mi pé because of traffic little traffic i will spend thirty thirty three minutes so nígbà tó kù one hour ten minutes that's one hour twenty minutes mo kúrò nílé pé at least mi ò mo lọ ṣe mistake bóyá ọ̀nà dí àbí alọ́gbàbò mi mo fi extra forty minutes sílẹ̀ mo lo forty minutes yẹn tán lẹ́yìn tí mo lo thirty minutes tán i still parading patrolling roaming around the place looking for to just to get to the to the surrounding because many ọ̀nà ni wọ́n ti dí tó google and the google will not they will not update the google so when you get to that area two minutes of the place will turn you to another place you will have to face highway again the highway you have to go and turn the highway will cost you like twenty-five minutes or twenty minutes you understand me so i spend more than twenty dollars that they pay me for the fuel and the use of my engine pàápàá tí mo bá gbé lọ let's talk about the fuel ṣówó fuel ni wọ́n fún mi àbówó service àbí the way they even treated me that day they treated me I don't like it you know why I want to get the paper of this country if I don't want to be angry I'm very patient somebody. I'm very, very, very. I normally, àwọn èèyàn máa rò pé mo burú gan pé mo máa ń sọ̀rọ̀. Before I voice out to people, àwọn ọ̀rọ̀ tí mo sọ lórí bíbá náà, tá máa lóò ti ṣe àwọn èèyàn ìyí tí n bá sọ̀rọ̀ lé lórí ẹni tí n bá sọ̀rọ̀ ti kọjá level ẹ̀ gbogbo nǹkan táwọn èèyàn ṣe fún mi ni mo mọ̀ I don't talk I don't fight and I will be looking at them after mo lè fún wọn years ọdún kìí ṣe ọdún kan not one year I've been with this company um, I think I spent like three months with other company nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí all these people they are being given order Although they do it to people also, some people. But on my case, the special, the special message to them to treat me the way they treat me. But if they if they don't want to treat me let's see. I say thank you to all of them. For those of you who treat me well, thank you so much. For those of you who treat me bad, thank you. So let's sí ẹ jẹ́ polówó ẹ bá mi rajà ẹ torí ọlọ́run ẹ bá mi rajà mo bẹ̀ yín ni o I beg you in the name of God please. Please help me. Patronize me for God's sake. ṣé wọ́n sọ bùtú kúrò lórí kinní ìrètò olúwa ni mí ṣé mo sẹ́ni kiri ẹ̀. Is it just kidding? where is he hidden what happened to this phone hmm? ọ̀rọ̀ wọn fún èyí ti sú mi o I tell you. twenty dollars. last week mo ṣe how many days mo ṣe two days ní last week ó wá jẹ́ private clients ní last week yẹn wọ́n fún mi ní three hundred exactly three hundred i think uh, mo ṣe nine hours kan mo ṣe nine hours kan eight hours kan so wọ́n ṣàfún mi three hundred because o bá béèrè lọ́wọ́ wọn náà pé o tẹ̀ lè rí ánsà iye tó bá ti wò ó náà máa san fún ẹ. Ah, but kì í ṣe iye tó ń san yẹn iye tó ń san yẹn ó wà mi ò sọ pé kò hùn tó bá pèèyàn kan dẹ lóhun ti yẹ dem because if they call me now and I don't answer them they will that will be written on my paper that I am the one you know because they are just you know ìmí nǹkan kò ní wà convenient fún mi ìmí nǹkan máa máa wà mí ní wà okay. She was ti amen but I have to go because I need the money and I need it also and ẹ one, àmọ̀ kankan nígbà tó ń fún mi ní owó yẹn last week mo wá wò pé òkè o mo fẹ́ san owó yẹn sínú àwọn mo fẹ́ gba owó yẹn kí n san sí credit mi mo san three hundred mo san credit part of it sínú credit kan tó wà ní orí ń bẹ̀ tí mo san due balance yẹn mo wá gba two hundred yẹn mo wá nínú ẹ̀ pé kí n san mo fẹ́ sọ sínú credit kan because i need to buy something mo need láti ra oúnjẹ ra nǹkan kan fún mi nù bí mo ṣe wá gbà mo wá ní mo bí mo ṣe wá wà lórí live chat yẹn mo kàn tiẹ̀ wo pé mo ṣe fọwọ́ sínú bag mi mo wá mu jáde pé ah, i have two hundred yẹn this two hundred pé ni mo gbà mo fẹ́ fi sórí kiri ṣé rí bí mo ṣe sọ pé mo kó two hundred yẹn jáde bí mo ṣe sọ̀rọ̀ ń sin àwọn tó máa ń ṣèkà fún mi yẹn wọ́n wà bí o those people who hate me who are being evil to me they are looking at me o. Oh. If they are not here right now, they will come and watch later. So I now brought that money out. Do you know what they do immediately? The wọ́n kàn suspend the account meaning That is they suspend my data. You know I was on the live chat and I that ó lọ. Ẹ mọ̀ pé mo wá sọ ní gbẹ́dẹ́ mo ṣe send owó yẹn tí mo fi wọ̀ báyìí. Mo wá padà wá mo ní à ah, they suspend my account o. They suspend my data the one inside they suspend this one and this one and the phone yẹn wá sọ fún mi pé I must pay two hundred now before they restore my me back owó tí mo fẹ́ fi sákàǹtì yẹn ìyẹn mi pé owó tí mo gbà yẹn how to pay now So ti yẹ yín bẹ́yẹn wọ́n máa sọ fún wọn ni bó tẹ̀yẹ pé mo ṣe ẹ̀sùn kan ẹ̀sùn understand bẹ́yẹn mo wá kàn sọ fún ọmọ i'm not going to pay màá sọ fún ọgbọ́n ibi tí wọ́n dé ìgbẹ́ wọ́n lè cancel ẹ̀ ṣó ti yẹ yín bẹ́yẹn mo ní mo kàn sọ fún ara mi pé i'm not going to pay because bí mo ṣe sọ two hundred ní báyìí kàn gbà mi i must not get any money bí òyìnbó to gba one thousand lọ́wọ́ ọmọ mi náà wọ́n bẹ́ẹ̀ ni òyìnbó tó gba one thousand lọ́wọ́ ọmọ mi nínú ilé yìí inú ilé yìí ló wà ẹ̀gbẹ́ mi ló wà wọ́n bẹ́ẹ̀ ni this is what they are just doing to me systematically káwọn èèyàn máa ṣe fraud wọ́n sọ fún wọn wọ́n bà ìwà wọn jẹ́ ni wọn ò dẹ̀ sọ fún wọn pé wọ́n bà ìwà wọn jẹ́ they are destroying their image honestly speaking they, people are destroying their image if they teach you something to be wicked to somebody that is not wicked then they are telling you to show your character Things that is not in me, I cannot do it. The only thing, worst thing I can do is to talk when they do something to me. When people want me, I can speak out. I can be bold. I can be, they say, okay, I, my voice can be loud. I'm not yelling and I'm not abusing people. Even when I'm talking, when I'm laughing at times, you know, the same way. You know, that's the only thing I can do. So what is not in me? Nobody can teach me to be wicked, that I will be wicked. So when you are wicked, please, don't Don't just leave me. When you are wicked, just be, leave me alone. I don't like wicked people, but if you decide to wicked me, the Almighty God will pay you back. You decide to wicked my daughter, Almighty God is there, he will pay you back. That's it. So, I was paid $20 that day. I was, you know, like, I was like, pick this call, let them pick, Them just explain. They won't answer you. And now, place that you call them for, you call the customer care, and they are not, they know, they, they are not responding to you. You know, I opened a website. A lot of people selling from the website. People going to my website and they busy destroy my website. They busy destroy my website. They block everybody not to order from my website. They block everybody. They blocking me not to have things. Even business. They are blocking my way. What? What for? What for? Anytime they give me stress like that, my daughter being stressed. And when you are talking now, when I'm cursing, they say, hey, Otobala curse people. Of course, if I don't say anything, God is going to fight anybody that do that to me. Almighty God will fight all the, the children of, of those people doing that evil, evil things to my daughter. Those who have been torturing me. What happened? Well, I'm just, um, I'm just looking to your, What happened? I'm, I'm just reading of compliment. àbí tí mo ṣe ń sìn wọ́n sọ pé copyright mm. music èmi mo nínà. no this is old one this is old one. okay because the music kan èyí tí mo ṣe fún Canada yẹn gan wọ́n sọ pé tí n bá ti play wọ́n sọ pé it's a copyrighted even if mo ṣe post orí ibẹ̀ yẹn gan wọ́n ní copyrighted ni. àwọn báàgì you know you be ibi tó wà tẹ́ pé they just want to call me for you to be suffering for you to be going through things it's strange to me anyway I don't know people behind it but God is going to judge everybody accordingly. Okay, only but why only you just people ó ní your English okay mo ń bọ̀ náà ó ní but why ó ní but why only you i'm just perplexed i'm just perplexed it is very hard to believe people need to treat people right you are perplexed to believe i'm, be, I'm a blogger kò sí kò kọ̀ọ̀kan nínú eléyìí. Give me the shake the bring down. So only so I mean uh, but why only you? <laughs> Why only me? the cases I've treated on this social media and the case I brought to Canada, do you think and all those things I'm saying, do you think it's just what causes it? And people have talked about they are the one in, behind these things. All the story Timothy saw and gbogbo nǹkan tó is that they are the one. Irú kéwọ̀n yẹn ṣẹ́rí pọ̀ àwọn ọmọ òṣìṣẹ́ ní health clinic ẹ̀ mọ àwọn tó ní iléeṣẹ́ yẹn ni alternate care tí mo ti ń ṣe yẹn mẹ́tò ní ni. You don't know who owns it. You don't know the partner. You don't know there's some people who are partners. Yes, ìyàwó tó ní síbi, he has a lot of people here. You know a lot of people. You, what do you think? Do you know people working there? Do you know the, the there's some Nigeria that are migration. There's some Nigeria that are lawyers. There's some Nigeria that are many things in the system. And they pay. They pay people. They do pay people to deal with people. Not only that one. And again, let me tell you something àwọn kan máa sọ pé ọ̀dẹ̀ ni ẹ́ kìnnìkan kìnnìkan ògbèjà kẹrù ògbóníjà máa gbèjà méjà so the question i don't want to talk i don't i don't want to say much like you say why why only me maybe I'm one of millions of people, among the millions that come to Canada, thousands of people that come to Canada every time. I'm one of the true persons that say the truth. To tell you that what I've done here is a powerful thing, and I talk about some people who believe they are powerful. Yeah, I talk about them, people who believe they are powerful. And people who believe they are powerful, they offended me, and that's why I talk about them. They offended me, and that's why I talk about them. So definitely they are fighting secretly They're fighting a lot of things. So what happened, I know it. Apart from K1, a lot of them are like that. I don't want to mention their name. I mentioned that one name because ọmọ mi really mo ti refuse face to face. Other one, I don't, you know, I don't mention some people all the time, even when I know that they are doing evil to me. Oh yeah, lágbára Ọlọ́run àdàbí àdá fún gbogbo wọn. Àdàbí á dá fún gbogbo wọn. àdàbí ọkùnrin tó bá bá mi jà tí ò bá níyàwó tiẹ̀ àdàbí ọkùnrin tó obìnrin tó bá bá mi jà débí tí ò bá ní ọmọ tiẹ̀ àtọkọ tiẹ̀ àdàbí ẹni tó dúró láti bá tọmọ mi jà àdàbí tí ò bá bí ọmọ títí àdàbí tí ò bá ń obìnrin ló bí òun náà àdàbí tí màá ṣe ara obìnrin ló gbà jáde bá ìjọkùnrin àbóbìnrin ló dìde láti bá mi jà láti bá mi jà tó dẹ̀ yẹ pé majority of them they sin it they, they wrong me they do what they wrong me even if I'm a blogger on Facebook a lot thousand of blog blogger they blog people they blog president they blog a lot of people they talk about them but wọ́n ho mọ́ èmi àti ìpè ẹ̀ńtọ́wọ́ bá ká la máa ń lẹ̀dí mọ́ èmi dẹ̀ ni lórí ọ̀rọ̀ mi ni danger wà fún wọn jù because bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ mi ni danger wà fún àwọn ìkàjù because tó bá believe pé because ó máa ṣe pé kò sí anybody lẹ́yìn ẹ̀ àwọn tó wà lẹ́yìn mi hide ni ogun ọ̀run tó wà lẹ́yìn mi àtọ́lọ́run wọ́n hide òrọ́mọ oníṣẹ́ fàyàtì ògbèjàkẹ́rù òbò níjà ajàmájẹ̀bi owó kẹ̀mbẹ̀rẹ̀ bí agbára ó wà lẹ́yìn mi bọ̀ tó hide èèyàn lè fojú rẹ̀ ó dẹ̀ wà lẹ́yìn ọmọ mi bákan náà. okay so irú mọ́ ṣe pè mí sí pé can you go ṣé bó ṣe bá mi sọ lẹ́pẹ́ kò fẹ́ bá mi sọ púpọ̀ all this bullshit is a bullshit because they just believe that I need the paper and want to stay in the country. and it's my right and èmi ni wọ́n ṣe last king fún jù ìyà tọ́n ti fi jẹ mí níbi báyìí ó ti pọ̀ jù ìgbégun tí mo fẹ́ gbà yẹn ìyà tọ́n fi jẹ mí tọ́n fi jẹ ọmọ mi ó ti pọ̀ jù tolúwa bá wa tún polówó lẹ́ẹ̀kan sí pé kán bá ra mọ́tò jọ ẹ jẹ́ torí ọlọ́run bá wa ra mọ́tò ẹ jọ mo bẹ̀ ni ẹ bá wa ra mọ́tò. ẹ bá wa ra mọ́tò ẹ jọ did I send that to you Tolu the music check it maybe it's with you maybe I send it to you because all this appear no bad. Yes. I sent it to you. Yeah. Okay me i don't know maybe it's going to be loud on your own because me mama àwọn ojú ojú wá whatsapp mi káàkiri báyìí lójú kìíní mi ò tí ì rírú nǹkan tó ṣẹlẹ̀ sí fóònù rí o i'm telling you i'm looking for the whatsapp on my phone if i don't give it to you for you to loud it now. ṣe rí iṣẹ́ tán fún mi lénìí tán ní kí lọ lọ́la yẹn túra dis week mo lè má gbàṣẹ́ mi mọ́ wọ́n lè má fún mi níṣẹ́ mi mọ́ order from somewhere ni and when I tí wọ́n bá fún mi níṣẹ́ tán bá tún ba website àti gbogbo iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe àti bí wọ́n bá ti lè rówó tán bá bàjẹ́ but what do they expect and they are not giving me house free in Canada in Quebec they are not giving me house free I have to pay for accommodation. If I'm not going to work, they are not giving me. And I'm not even the one they gave me the other time. They say I should pay back. How will I pay my rents? And this is what they do. I noticed this also last time. They've been doing that about especially about the winter. And they've been showing me that some people sleep in the station, they sleep in the bus stop. That cannot be my portion. God forbid. I will call the country. I will go. I will tell them I don't have place to stay in Nigeria. I will tell them to come and pick me up. Yeah. Or I go to my embassy consular. Yes, Canada. We have embassy here. That would not happen to me because I'm not a criminal and I don't I'm not a junkie. I don't smoke. I don't I don't smoke drug. And I know that I, can, I don't I don't work. I know that I, I've not tried. I try to do many things just to pay my rent, not to not to show up. It's a dangerous thing even for me many times to tell you I want to sell bag, bag of things that are not even up to, you know. And people are here, they do many things. They do many things. A lot of people are doing many things. And they even show at times. You know, the other time, the there was a last week like that. They are showing me there was they tagged me somebody that have just got his passport, Canada passport, and they tagged me that, and that person was happy, and I shared. I don't know the person oh, on my platform, but I now and I noticed that They are using the person. Maybe somebody who know the person. They're now using that to be disturbing me. That you yourself, you're supposed to have getting your things. You are not giving it. Did I steal? They ask for my everything, my background check up, police, everything. Maybe I've committed crime. I do that. They check it themselves. They see I don't have any crime anywhere. You understand me? And for that, and here, since I've been in Canada, I'm be going through a lot of things. Anytime I face, there's the time I face trouble. That time I was crying. United Nations, please save me. I want to pay my rent. It's because of rent. Anytime you see me struggle like that, trouble, even my daughter. I was telling my daughter "This is don't worry. My daughter was trouble. I tell you seriously, this is not, it's not the thing I should be saying. When my daughter was crying yesterday, I was I was forced to cry. I said, my daughter, my darling, what's happened? He said, we want to pay rent. We have to we pay for phone. They know no no money. This and I said, okay, don't worry. I'm just giving them, I'm just begging them, Let just, just give me my passport and give me my paper and give me and move. If just to I if I want to forfeit things for you to just be okay because oh she now. Ẹnìkan wọn lè wá sọ, "Mama alágbára jẹ́ ká jẹ́ kankan lè disturb me." I tell you. And I know one thing that whatever you sow, you reap it. Oh. I don't do evil. And I cannot reap evil. It's, to, it's not possible. Although they said, eh, without anything, eh, you got to get um, no pain, no gain. Am I, have I not faced pain enough? Is pain I face is not enough in this Canada? On this Facebook? The father of my baby was killed for free. They say I will explain that I left her to live for free. I was being robbed by, by all these hooligans gang for free. People, they busy maltreating me for free. Not me alone, including my daughter. Whatever they do to me, they do is affect my daughter. And this just, this is not first time. Since we came here, the lot of things, they've done a lot of things to us. What? Why? Only, only, but you said they have given your paper. They've given, let me tell you, when they give you your paper, you, I'm not lying, okay? That, oh, you said they have given your paper. If you are not in abroad, you don't understand what I'm saying. They, this paper has stage by stage. Paper is not, tán bá fún ẹ ní gan tán bá sọ pé okay wọ́n ti approve ẹ lẹ́nu you have to there is another way you have to apply for some things again if they are delaying that thing if they delay it still they suppose to give it for one month if they now hold it for like six one year okay then the order will be moving they they are doing that purposely all right they do that purposely so if I tell you that they are giving me my paper when they say we should after being uh, proof for some things, stage by stage, I don't want to explain to you. Okay? Hmm. So go and ask for people who have lived in Canada. All right? Go and ask for them from them. There was a time I submit for my pathway. That my that my pathway they answer everybody. They petition me that he well, you know there's many they delay my. What should I do? They say, okay, oh, there's some people, They are just holding me back. And holding me back, they are, they'll be, they'll be doing things for some people, and they'll be, Mama, in your military page, you see now, they hold you back, set back, they hold you back, set back, they hold you back, set back. People are just doing that because they just believe that they don't have power again, they've tried their spiritual. A lot of things wọ́n ti ṣe. Bí pé ká jáde lónìí ká má lè sọ̀rọ̀ mọ́, bí pé kọ́n rí wa ká ti look bí wọ́n ṣe fẹ́ look. Okay? Okay? So they try, when they try spiritual, they try many things. Now they put it in practice. Okay? So things you supposed to, ọjọ́ tí mo lọ sí ibi bẹ̀yẹn Passport to me other things, eh? Ó yẹ kí ti gbà á. So go and ask. I don't want to explain to you much. Go and ask people To one in Canada. All right? And ask people that in America also. Okay? Mm-hmm. So when they tell you me, even America may be different from here. But go ask people in Canada, those people in that pathway, ask them. The other day, they said they gave me 10 days to submit one paper. And they and, and have to approve, I mean, apply to the something again in the system of the same system, don't bury on me, but you have to do something. And I asked them, okay, we need this urgently 10 days. It's going to be three weeks now. They got it, they put it on the system that they capture it, and it's written there that they need it urgently. They will just leave it there. Because order was, somebody was also giving order. Some people was also giving order. It's not spiritual. Some people were giving order. The other day when I came out here to explain to the whole world that they said I should defend my paper that time, I submitted everything they needed And they are telling me that they didn't receive for that, they cancel something. And I, I brought it here that ẹ gbà mí o. Nǹkan tí mo ti ṣe. Nǹkan tí mo ti submit fún wọn. want to tí mo want to wọ́n, tí wọ́n pè mí lánàá Two days before that date, wọ́n send papers to me. Ọjọ́ yẹn gangan. Mo pè wọ́n mo please, I just want to know the status of my paper because I submitted. Did you receive the day, first day I sent it? First week I asked them. They say, yes, they received it. They're going to contact me very soon another week I call them again did you receive it they say yes I mean what is the title they say just wait few days later they ask me they they, they, they say they, somebody now send me a letter from migration office the same way that they didn't receive all what I asked them what they asked me to send I brought this here so some people in the system really fighting me so now they said that we are in the life I mean the final stage yeah they torturing me they testing me they disturbing me they looking for my trouble tẹ́ bá rí bí ẹni tó ṣe ilé tí mo lọ níjọ́ yẹn that person tí wọ́n san twenty dollar fún mi lórí ẹ̀yẹn again tẹ́ bá rí bó ṣe treat me I felt so sorry for myself but I was laughing do you know that anytime most of the time the man ń rìnrìn gbà I'm crying inside kí n tó jáde wá ma yẹn má ti máa sunkún kí n tó tún kókó lórí kìnní náà mi ogún ẹkún àgbọ̀n mi ìgbà míì I won't be able to hold it I'll be sharing tears on me on live chat like this and people are looking at me they are believing that they are showing power do you know that when the judgment come after I never warrant this I am telling you I never warrant it but some people just believe that okay oh you oppose some people èmi mo ṣé mo gbà tí mo wà ní ẹja mo vote ni a lot of fights àjàjàgbà tí àwọn president Bọ́lá eh, Tinubu tún wọlé ẹ mọ kan ṣé mo support wọn gbà kan tiẹ̀ wá dìbò mi support wọn I did that purposely ẹ̀rí mo ṣe ṣe fún Dino ń sìn mo kàn sọ fún Dino ní pé I don't want your downfall and I never want you to fail in life and I don't want your career to spoil that's another thing tí mo fi support Dino to God because mo ti blog Dino rí nígbà tí gbogbo èèyàn máa ń blog ẹ̀ mo tún wá blog ẹ̀ nígbà tí torí sọtóbi rẹ̀ tọ́jọ́ ọmọ gbé ní ṣọ́ọ̀ṣì ẹ̀ ń gbà yẹn tó jáde tó sọ pé poor people cannot save poor person poor person cannot save poor person I was so mad nígbà yẹn but nígbà yẹn ẹni tí mo ń gbèjà ó padà wá bú mi ó wá bá mi jà serious ó wá wọ́n neglect mi wọ́n tún wá di ọ̀tá fún mi wọ́n tún gbógun tì mí àwọn pásítọ̀ yìí tèmi tí mo spend owó mi tí mo tún gbójú bi lọ́dọ̀ àwọn many things ni mo lost lórí case yẹn today wey i dey mo wá show fún wọn e showing i'm just showing you know that i don't want your downfall and I'm whatever systematically saying sorry to them. And òun náà, if secretly mo ti sorry for many of them. When I share people, maybe I speak about people just to gbèjà àwọn kan tí hunt àwọn kan. I secretly, I mean systematically say some people, say sorry to some people. That's one. Another one, temporary of recent, mo jáde mo pe Eniola Badmus, mo But again, mo ti sọ̀rọ̀ many times mo bá ẹni ọlájà gan nítorí Davido nígbà tí ọmọ Davido kú but mo tún gbójú bi níbẹ̀ instead of that wọ́n tún máa point finger pé mi mò ń ṣépè fọmọdé pé mò ń ṣépè fáwọn ọmọ ọlọ́mọ ṣé wọ́n ṣogun wọ́n ṣé wọ́n gbógun tì mí ni mi ò ṣépè fún Davido rí mi ṣépè fún yàn personal yàtọ̀ sí kẹwọ́n ni máa ń sọ pé ìwọ ló course mi lélẹ̀ mo dẹ̀ mọ́ pé ó ṣèkà fún mi tó because ó tì mí ságbà mi mọ́mì mi gan tán tì mí tán ṣèkà fún mi gbogbo wọn mo máa ń ṣépè fún àwọn tó bá ṣèkà fún mi kì í ṣèmi gan torí nǹkan tán ṣe fèmí láì mi ìfẹ́ kan ṣe fọmọ mi nítorí ẹ̀ ń say for mi you don't do me. what they are doing to my daughter especially is paining me and nobody will allow anybody kó máa ṣe bẹ́ẹ̀ fọmọ torí mi ṣe bẹ́ẹ̀ fọmọ lọ́mọ mo rí yín he ti rí mi many ways now I treat I treat other people children What kò lè poor mọ́ into torí pé àwọn kan kàn fẹ́ bá mi jà wọ́n fẹ́ máa fagbára wọn mi ọ̀wọ́n kò ṣó etí ẹ̀ di pé I like wọ tọ́lọ́ bá dẹ̀ like me what, I, what, what should I do? I'm not even telling God to love me, but He shows to love me. He shows to just care for me. It's not my power now. Ìgbà tí mo padà wá bí ọmọ mi Adébùkọ́lá gan mo ti lọ so bó dẹ̀ ti wá fún mi lọ́mọ nìyẹn. Mo dẹ̀ ti ṣe covenant pé mi ò ní fìyà jẹ wọ́n ṣe fìyà jẹ mí ńlé wa. Iṣọ́ kì í ṣe offence náà ni mo commit mo tọ́jú ọmọ lọ́mọ náà. Ẹ mo yẹ ọmọ tí mo ti tọ́jú láyé mi tí mo tọ́jú fáwọn tó ní wọ́n ni. Ẹ mo yẹ nǹkan tí mo ti ṣe ni kí ló dé tẹ́ fi máa wò pé èèyàn tó bá ti ń ṣe dáadáa nínú ayé kò ní ráyé wá èmi ráyé wà why are you so trouble why are you so disturb why are you so disturb about me like as if I cause one problem or the other twenty dollar tó ń san fún mi àwọn máa sọ pé wọ́n san owó kan fún wọn ní nàìjíríà nígbà tí wọ́n ṣe palliative kí lè fẹ́ máa fìyà ẹnìkan jẹ mí fún wọ́n máa fìyà wọ́n ní kán máa fìyà nǹkan tí president àtàwọn ìjọba nàìjíríà bá ṣe wọ́n ní kán máa fìyà ẹ̀jẹ̀ mi bí who is the people behind it àwọn tó ń ṣe kíní mo hope pé orí wọn pé wọn ò tí ì ya wèrè ẹ má bínú tó bá bí yín nínú pé mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ṣe pé mo wèrè but ó kò máa ń bá fún mi ní pé you see ẹni ní problem yìí I face problem like this what did I cause for you wọ́n fún mi ní twenty dollar iṣẹ́ yẹn sì náà bá ní kí wọ́n bá bí mi re kí n má wà lọ lọ́la tí mi bá lọ lọ́la because kó dé lè kọ́ tí bá lọ lọ́la ń sin kó lè tó ṣòro mi tí bá tún lọ lọ́la ń sin mo tí bá pàtì wọ́n lè tún ní kán dá tíkẹ́ẹ̀tì fún mi mo lọ síjọ́ yẹn sí ọjọ́ yẹn mo máa fún mi ní owó tó máa fún mi ní one fifty wọ́n fún mi ní wọ́n dẹ̀ já tíkẹ́ẹ̀tì one ten fún mi àbí one seventy èló ní tíkẹ́ẹ̀tì yẹn jọ ẹ̀nà mi ti ẹ̀ mọ̀ wọ́n dẹ̀ já tíkẹ́ẹ̀tì fún mi tó pọ̀ nínú ilé dẹ̀ ni mo park sí ọlọ́pàá òdẹ̀ kì í wọnú premises yẹn because they ask them to do that for me just to frustrate me tí mo ń lọ lọ́nà náà mo ń bọ̀ láti Toronto láti Ottawa ń jọ yẹn fún passport mi tí wọ́n fún mi ń jọ yẹn náà wọ́n sọ pé kí n padà wá pé tí mi bá ní mú tilẹ̀ yẹn lẹ̀ wọ́n ní fún mi gbogbo nǹkan tó dẹ̀ lè jẹ́ kí n tètè rí gbà wọ́n máa dìlé ẹ̀ dìlé ẹ̀ dìlé ẹ̀ wọ́n bọ̀ lọ́nà wọ́n sáré ní kán lé mi bá kán fún mi five hundred tickets they are doing this purposely for me they believe that I, by the time they forsake me I will commit suicide I will not bílẹ̀ yóò wọ̀ máa lọlẹ̀ ní ìtú but mo ní mo kàn sọ pé I don't want to be angry and get out of this country and nobody can kill me mo ìyẹn máa ń dá mi lójú gan mo sọ fọmọ mi lẹ́nu ó ní ah, now you have no working O sare ó ń fẹ́ bẹ̀rẹ̀ sí máa lọ wá iṣẹ́ ibi dangerous kó a lọ wá iṣẹ́ ibi dangerous mo ní no normally bí mo ṣe plan life mi àti gbogbo ayé mi kò ṣe pé kó máa ṣiṣẹ́ ń sìn ó lè ṣiṣẹ́ bọ̀ kì í you want to be working at this age and be just to using money to pay rent a lot of things my daughter was denied for many things I was also denied for many things what did I do wrong? mo gbàdúrà fún Davido níjọ́ yẹn bóyá ó pé mo kọ̀ lórí ọ̀rọ̀ lọ́rọ̀ náà ni but tọ́lọ́run bá fi sọ́kàn mi pé say no to terror kì í ṣe iṣẹ́ mi ni mò ń ṣe iṣẹ́ ọlọ́run náà ni ọlọ́run ò dẹ̀ kú I think you are paranoid. Don't abuse me. If you, if you don't abuse me, please they keep quiet for some time you you need to keep quiet for some time why should I keep quiet for some time why tell me why should I keep quiet for some time since morning did I talk for the days now did I talk about myself I talk about others why do you want me to keep quiet when the situation you know is not is not is not is not permitting me to be quiet I work that day they gave me twenty dollar is twenty dollar my money Why should I be quiet for that? And that can be happening, happening. And when I call them, they don't pick. You are telling me to be quiet. Tell me a reason why should I be quiet. Tell me your reason for me to be quiet. Because by me talking, then some people listen too. It's like, a, yes, I'm exposing things. Why do you want me to be quiet? The situation of that point myself and what they're doing to me, does it permit me to quiet? Do you think I love to be talking? Now when I start talking now, do you think is this, is this the way I started? But everyone want to stomach some things just to forget about something. That situation doesn't permit me. The situation doesn't permit me to be quiet in some situation. Because I'm not the only one there. If I'm the only one in this situation, God forbid, if I'm the only one, I don't bother. You are the devil with me. My mommy tortured me. I faced a lot of things, trouble, turbulence from many people. A lot of people, they've tortured me. So, but what is kí lọmọ mi ṣe And I'll be explaining to people from the day one that this baby was born, they've been looking for a way to terminate my daughter's life. For what? And I came to Canada for potential and for me to have a good life and for a peace of mind. What happened? What? Why do people torturing me? Why they have him alive? I'm saying the truth. They lie again. They, they have done many things. What is it? So you want to sọ̀rọ̀ yẹn? Tell me reason why I should be quiet. You may be right. You can tell me if you can tell me reason why I should be quiet. This happened since yesterday. If I was like before, I would just say, I'll start talking. And if you can see that with boldness, I ask them when they give me the job that has go and work. Did I reject it? They purposely, they call them to tell me. Why so people who are not working here in the companies too? Why are they calling? They call me purposely on the live chats. And when I do this job for this month, I may not do anyone. Is that a work? and they disturb you for getting job from another place. Is it a crime for me? Did I commit any crime? Did I steal? Did I kill people? The people who kill people don't pay them. who are killing. I don't think they torture them like this. You don't know that when you frustrate people's life, you want that person to die. You want people to commit suicide. What did I do wrong? so ìwọ tó sọ pé kí n dákẹ́ pé I should be quiet sometimes okay tell me the reason why I should be quiet just tell me the reason why I should be quiet bomi mọ́ra kí n parí àrùn jẹ́ tí mi láti kẹ́rin kí n fi ẹ́ sílẹ̀ ni I will when they do bad thing to me I will I will explain it I will talk. Thank you. Wickedness is not good. Gbogbo ayé dàrú tán bẹ́yẹn, àwọn èèyàn ò dẹ̀ kúrò nínú iṣẹ́ burúkú wọn. ọmọ mi ń bèrè ó ń worry níjà ìmúni don't worry don't don't worry don't worry bóyá àwọn kan agbára kan fẹ́ máa ṣe pé kọ́mọ mi máa ní kò ń ṣagbára wọ́n fẹ́ máa lo power oníkẹ́ni tó bá ń lo power burúkú lórí mi ọlọ́run máa disappoint ẹ gbogbo bó ṣe fẹ́ kó rí fún èmi àtọmọ mi nílẹ̀ olóṣù máa rí fún ẹ lágbára Kristi ok. so ẹni tó pè mí wọlé and with the boldness òní mo pè yẹn tó sọ pé about the money they are going to talk about it. ṣé n sọ nǹkan kan fún yín. anyway no problem sha thank you so much ìwọ tó sọ pé kí n dákẹ́ náà ọlọ́run àjẹ́ kó máa lọ nínú ìṣòro wà dẹ̀ dákẹ́ pa síbẹ̀ ni ẹ ṣé gan ni thank you. you the same person náà ló béèrè pé you said they have given your paper ṣé mo kúrò ni because you that are talking now you are trying to tell me that I'm lying to the whole world that I, they have given me my paper there is a process this thing tí wọ́n ṣe tó ń process tó ń ṣe bíi pé ó ṣàn délé délé délé yẹn they do another person. I feel like blocking yourself. Hmm? Can restrict the person, don't block. Eh? Can just restrict, don't block. Okay. Thank you. Let me tell you, um, I resist you from commenting. I don't want to mention your name. You said these people don't like confronting, confrontation say this people this person is now okay you said they don't like i um, mean confrontation that's the, the that's what you said uh but that's why some human rights. that is human rights if somebody do good to me let me now tell you something among the people I believe that normally be considered, I mean, considerate in that office. Uh, the four years ago when I went for interview and uh, training, like just I mean, face to face uh, interview. Then I met. Uh, there was a secretary I can't even remember their name, but there's one particular one that I met there. She's big like me, although she's younger than me, but like huge like this, like me. She's even bigger than me. Okay, but tall. Okay? She's huge. I'm tall also, she's tall. But I think she's black or white. She's a, um, àwọn white woman, semi white, kí lorúkọ. Tolu, do you remember the day I first uh, visited? I think you followed me that day. Exactly or alternate care. Yeah. You remember one lady like that? Mm-hmm. The she was a bit chubby. Chubby, yeah. And she was tall. Tall, yeah. So I, I was even thinking. I was even thinking that. Oh, okay, your phone. I was even thinking that maybe the person one of them, the Amanda is the. No, that there is a person. I believe Amanda is a she I believe that's my belief that she's a little she's nice a little bit not that she's doing any extraordinary things for me or anything huh. anytime nobody bá rí pé yari fẹ́ yarí láti Me mi yari like láì me. mi ò tí bá sọ I don't know ṣá mo bá fún mi ní you know I just like her okay please let me I now promise her I just call her one day I said I want to give her a gift. I went to the office. The time I wanted to was not later. Mo I was thinking that the lady, I, was, I, don't remember. I was thinking the person, the first person I met that day was even the person who was talking to me. You know? I went to the office with a gift to the, to present the gift to the to the I think is it my manager? That's Amanda. And since that day, Timothy lawyer, no, I noticed some strange things. That anybody tí ó bá ti they now believe maybe I'm looking for. They've been looking for a way. Maybe I'm going to talk bad about the person or going to do something. One kò tún bẹ̀rẹ̀ sí í attitude tún ṣe yánmayànmá sí mi ju ti tẹ́lẹ̀ lọ now another one lady kan wàsíù ló ṣe yẹn wàsíù ló máa ń ṣe yẹn ibi tí mo ti lọ ṣerun mo ní àwọn irun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ kúkú mọ̀ mo máa ń polówó irun lórí Facebook bí mo polówó irun mo nírun bọ́tì mo lọ mo kàn ń lọ níjọ́ yẹn mo tí bá ti rí bí ṣọ́ọ̀bù kan máa yabẹ̀ but wọ́n hàkí fóònù mi they follow me and following me is not just to make me to have peace just to frustrate me to make this Canada terrible for me because maybe they believe that they resist them they believe that if I'm being deported they can deal with me seriously let me tell you the reason why I'm I want to get my paper in Canada I will go to Nigeria if I get my paper in Canada It's possible I don't take my daughter to Nigeria. And if my daughter is in Canada, anytime I want to see my daughter, I should be able to see my daughter. I'm not saying do or die. I'm just want to, for my safety. Although when people frustrating you, Nigeria, they will send people to assassinate you, to, to shoot you. They do that here also. But Another system of killing people is by frustrating the people, making life difficult for such people. This ones, I have some clothes. I say I have my some clothes. I want to give it out. I want to send some. There's place we normally drop clothes. I do drop my clothes there. And this ones, African, they said they have people that can wear the clothes. They have people in Liberia. They are from Liberia and Africa. Sure. And okay, no problem. Come to my house. And get it. Okay, they say I should bring that. It's much. I can't be carrying it. But if they can come and carry it, they, will. they came and carry all those clothes. They are just bringing it, taking it. Going out the other day, I heard my story in Jontalu that I'm doing serious business in that house, you. The old clothes they came to pack in my house, it was free. Do you know what happened? The next day, that guy, lady, they are owing me money. How much is the money? One is owing me bóyá one sixty dollar. One sixty dollar. Tó bá tó bá ra one sixty dollar bóyá mo jẹ ten dollar And I asked, you know, the way she normally pay, maybe if she pay by, you know, instrumentally. And I asked her because she promised that she's going to pay me the next Friday that day when she came to pack the clothes I gave her. Even part of the new clothes that I'm selling, tí mo polówó, ó wà lára aṣọ Because mo wò pé òkè o, aṣọ yẹn nígbà tí mo wọ́dẹ̀, mo dẹ̀ wá rí pé eléyìí mi ò lè rí tà. Mo kó sí fún wọn. Owó ni mo fi ọ̀dà ẹ̀. Èyí tí mo ọ̀dà tí ó jẹ́ pé ọ̀kan eighty dollar wà nínú ẹ̀ àyàn tó wá kó nínú ilé mi ó ga nílẹ̀ báyìí o because mo fẹ́ keep by free let me check it let me show you the house now let me just show you the house this is how I want my house to be free that time this place was not free like this despite the house is not totally free like that like that but if I show you again now it's like making some people crazy do you understand it's like making some people crazy I just want to show you the floor no don't let me show you so The next day, I now called this lady. She started shouting on me. And she like looking for a way that she want to fight me. I said, my God. That's what they said they should do, she should do. Wàsíù ló lonely. Is she a war? Any iṣẹ́ when àwọn èèyàn bá for me. They want people just to fight me. They want people to attack me just like wọ́n ṣe máa ń ṣe ni wọ́n wá fẹ́ jẹ́ kí mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀jọ̀ kó wá fún mi ní ọ̀dẹ̀ mo fẹ́ bèèrè lọ́wọ́ ẹ̀ ó rò bóyá màá sọ pé kó lọ kó aṣọ ìyàwó padà ni kò dẹ̀ nílé kó wá fún mi ó lè ní kí wá kó padà. aṣọ tí mo kó fún ọ̀tọ̀ ni owó tó kàn jẹ mí gbowó tó jẹ mí yẹn aṣọ tí mo kó fún yẹn atans mi ò wọnyẹ táùsàn tí aṣọ yẹn máa jẹ àwọn nǹkan yẹn èyí tó wá jẹ mí mo fún níyẹn ni èyí tó wá jẹ mí tó promise láti sọ bó ṣe bẹ̀rẹ̀ sí disturb mi bó ṣe pariwo mọ́mọ́ mi èmi ò dẹ̀ gbọ́ french tó ń sọ mo tún wá ní kọ́ mọ́ mi tá máa pariwo yẹ́nyẹ́nyẹ́nyẹ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí bú mi mo tún wá lọ bì kan ní ọjọ́ kan bí mo ṣe fẹ́ lọ ra nǹkan báyìí mo ṣe débẹ̀ báyìí wọ́n tún ní kó lọ bẹ̀ wọ́n wá hack mi wọ́n ń pè wọ́n ní o wàsíù ló ṣe yẹn wàsíù ló ṣe yẹn wàsíù kí ló dé oníyàwó ẹ̀ náà tí ó bá jẹ́ pé gbogbo rọ́ tí mo tó bá jẹ́ pé mo parọ́ mọ́ ẹ fi for long. Why are you disturbing me also gbogbo yín ẹ níyàwó yín ẹ lọ́mọ tí yín ẹ máa pa bàbá oníbàbá ẹ máa pọmọ lọ́mọ ẹ dẹ̀ tí wọ́n máa ga pa ẹ má gbàgbé o pé ẹ máa ṣìkú o kò sí bẹ́ẹ̀ ṣe pẹ́ to láyé ẹ̀yìn máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ kò sí nǹkan bẹ́ẹ̀ ṣe pẹ́ tó láyé ẹ̀ máa pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ ẹ kàn fún mi so ọmọ yẹn wá ń bú mi lady yẹn wá ń mi I was just looking mo kò rẹ́rìn-ín ọmọ mi feel bad ẹni to wá gbé ẹrù nínú ilé wa báyìí tó wá kó ayọ̀ tó ń ṣe thank you thank you àwọn èèyàn ti sọ gbogbo story yẹn ti wà ń ta wọn ò rà mo fún wọn ní ó dẹ̀ bú mi ní ọjọ́ kejì wọn ní kó ṣe bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ connect mi mi kàn ń lọ jẹ́jẹ́ ni mo kàn níjọ́ tí mo ṣe uber tí mo lọ ṣe uber treat tí mo lọ submit oúnjẹ níbẹ̀ mo fẹ́ lọ gbóúnjẹ ní sọ̀rọ̀ níbẹ̀ mo kàn rí ṣọ́ọ̀bù yẹn pé wọ́n ń ṣerun bẹ̀ tí bá dẹ̀ tí ibi tán ti ń ṣerun mọ́ ni ó wọ́n ń ṣerun ó dẹ̀ close kò jìnnà púpọ̀ tó àwọn ibì kan tá a máa ti lọ ṣerun mo dẹ̀ lọ wò ṣé wọ́n mọ̀rún ṣe kí wọ́n tún ṣe bẹ́ẹ̀ mo dẹ̀ wọ́bẹ̀ mo débẹ̀ ǹjẹ́ mo dẹ̀ rí pé wọ́n ń ta nǹkan first tí mo kọ́kọ́ wọbẹ̀ tí mo kọ́kọ́ wọbẹ̀ báyìí mo rí wíìgì mbẹ̀ wíìgì yẹn wọ́n ní two hundred mo ní one eighty so ṣe yín mẹ́yẹn one eighty wíìgì tán pé one eighty yẹn mo nírú ẹ̀ gangan tí mo ti rà tí mo rà ní online tí ò tó tó jẹ́ pé bí àfọ̀ ẹ̀ ni mo kò wé pé wọ́n jẹ́ African people mi ò jẹ́ patronize wọn ẹ mọ̀ pé mo máa ń sọ. So àwọn pípì wọn máa máa sọ fún wọn pé kán máa dí pẹ̀lú èmi wọn máa fẹ́ kí ayé ni mí lára wà sí àyìnbó bó ṣe fẹ́ kórí fún mi ló máa rí fún ẹ tọmọtọmọ ni bó ṣe fẹ́ kórí fádé bùkọ́lá ló máa rí fún ẹ lágbára kí gbogbo yín lẹ́yìn tẹ́ fi bàbá ẹ̀ṣòwò tọ́jú ẹ̀ tó wá ń disturb ẹ̀ bọ́lọ̀ ṣe máa ṣe á bá mi ṣe ìdájọ́ fún yín lágbára Elédùmarè ẹni tó bá sọ pé ní tí bá fẹ́ ṣe ẹ̀ ní jẹ́ kó rọrùn fún mi tẹ́ ẹ bá fẹ́ ṣe láyé ọlọ́run ní tó rọrùn fún yín gbogbo ẹnikẹ́ni tó bá ẹ bá máa fi ewé wẹ̀ kó máa fi gbò wẹ̀ àdàbí ni tí ò bá ń ṣara obìnrin lẹ ti jáde àdàbí o tí ò ṣe pé ẹ ṣèkà fún mi kó tó ti pé mò ń sọ̀rọ̀ àdàbí tó bá yẹ pé mi mo wájà yín tí ìṣẹ̀yìn lẹ wájà mi àdàbí tí màá ṣẹ̀yìn lẹ fagbára wọ̀n mi so gbogbo yín pátápátá ẹ kàn jẹ́ kí n ẹ jẹ́ kí n wà ó ẹ fi mí lọ́rùn sílẹ̀ wọ́n ṣe sọ fún yẹn ni pé kó bẹ̀rẹ̀ sí ní dàmí láàmú because wọ́n fẹ́ kí n bínú ìgbà tó wá yá o ìkan nínú wọn tí bá lọ síbẹ̀ tí bá tún lọ síbẹ̀ tí bá ní mo fẹ́ ta àwọn kan dédé má fún wọn ní nǹkan I have given them something màá tún dáṣì wọn nìkan gbogbo tó má dáṣì ní nìkan ń pa yín gbogbo náà máa tẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe yàmàyàmà àwọn náà máa tọrọ lọ́wọ́ mi ò they ask me not that I want to give them ọ̀tọ̀ làwọn tí máa fẹ́ fún pé mo fẹ́ fún yàn ní gift eléyìí they ask me what are you going you no go give me something màá fún wọn lélè màá fún wọn lélè màá fún wọn lélè tán bá fún wọn tán a máa tún a máa ṣe yàmàyàmà sí mi wọ́n ra ọ̀kan níjọ́ yẹn níjọ́ yẹn ọkàn mi sọ fún mi pé kí n má kó nǹkan kan fún wọn ní àwìn because mo ṣe ti rí wọn yẹn ní ìsọ pé wọn ò lè san ó dẹ̀ sọ fún mi pé wọ́n máa san pé ló pé kí òun dúró fún wọn. so nígbà tí mo ra kinní yẹn lọ́wọ́ ẹ̀ mo tún wá ra another thing lọ́wọ́ ẹ̀ nígbà yẹn I bought a lot of things. ó wá di níjọ́ yẹn náà bọ́mọ mi ṣe rí wíìgì kan wá lóun fẹ́ rà. ó wà ń bẹ̀ mi tí ì wọ̀ ó wá ṣe ti ọ̀nà sáà hmm. eléyìí tó ra nǹkan lọ́wọ́ mi ó ti wá rà ó ti pé two two and a half month tó wá lóun fẹ́ dá padà ó wá bẹ̀rẹ̀ ìyẹn wá bẹ̀rẹ̀ sí sọ fún mi kí n wá fún lọ́mọ mo ní owó tó wà lọ́wọ́ ọmọ ti bí àwọn tó fẹ́ fún mi kó gba owó yẹn mo ti calculate kó fi dí owó yẹn ó lóun o lè dá sí owó yẹn yàtọ̀ o torí òun kì í dá sí nǹkan oníkan ṣe bí ìwọ ló sọ fún mi pé kí o dúró fún wọn o lóun o sọ bẹ́ẹ̀ mọ́ ló bá bẹ̀rẹ̀ pẹ̀lú mi mo mọ̀ pé wọ́n ṣàfẹ́ kú bá mi jà gbogbo ẹni tí bá ti rí màá wọ́n fẹ́ kí èmi kò lọ sọ́dọ̀ wọn mo lọ síbẹ̀ mo lọ ṣe nǹkan ní thousand of them wọ́n ń ṣe káàkiri ibi tí bá ti lọ báyìí wọ́n ní kọ́ máa dàbí láàmú kọ́ máa simply because wàsíù ti ṣẹ̀ mí ó mọ̀ kan ṣe lẹ́ máa stomach nǹkan tí mo bá ṣe fún yín kò sí nǹkan kan fẹ́ ṣe torí pé tẹ́ ẹ̀ bá ṣẹ̀ mí mi ní sọ̀rọ̀ ẹ̀ mi ì dẹ̀ wá bá yín pé mo admire yín pé kẹba mi mi ì bá bá yín mi tọrọ fún pé mo admire yín mo like orin yín for long but mi admire anybody ẹni tí bá máa admire ọ̀tọ̀ mi ti ẹ̀ admire èèyàn torobìnrin ni mi tí mo dẹ̀ ní dignity kò sí obìnrin tí ò ní standard tí ò dẹ̀ ní standard tí ò dẹ̀ ní ẹni tí ọlọ́run yàn mọ́ ìtọ́lọ́run ò yàn fún mi ò fẹ́ ìtí mi ò bá dẹ̀ mi ò dẹ̀ ń ṣe kọjá ìyá ara mi gan bí ṣe wà yìí bìkọ́ kò sí ilé epo ta lè dé láyé èèyàn máa lọ tó bá ti tó àkókò tó máa kú bọ́tẹ́ mi ò ní gbọ́jọ́ lọ́jọ́ lọ mi ì nẹ̀fẹ́ kẹ́nìbọ̀dì rán mi lọ síbi tí mi ò fẹ́ lọ. wọ́n máa ní kọ́ máa ṣe yánmayàmá kọ́ máa ṣe yánmayàmá eléyìí ń sìn gbà tí ó ní kí wọ́n á lọ bí iṣẹ́ ń sìn tí bá ní mi ò lọ ń sìn mò ń wá mo ti submit gbogbo síbi mi wọn ò ní jẹ́ kó fún mi níṣẹ́ because some people connected it kí ló why some people alágbára kan tó ń kọ tó ń gbèjà wá sí àtàwọn kan why all these people you are fighting for they will cause you problem and you too you will cause them problem because by the time tí mo ṣe ń complain ọlọ́run kò ń bínú the law will fight some people the law will cause trouble for some people and when some problem is coming to some people they won't know where reason why they are facing it ẹni tó bá ti bí mọ̀ sí ẹ̀wọ̀n ní kò ń dóró. And some people be putting their head in cases and things that you want more. Inti ọkàn mama borisi borisi borisi. gbórí sí gbórí sí. Ó wá lóun fẹ́ dá kìíní ẹ̀ padà owó mi àti nǹkan tó mi tó àwọn ọmọkọ̀ wo ni pé mo mẹsẹ̀rọ̀ má dì mí jẹ́ yẹn. You don't don't drag me because of something. They plan something Pe wọ́n máa ní wọ́n fẹ́ drag mi wọ́n fẹ́ ṣe kìíní kan. so wa í ṣe wá sọ pé a ní kò má gbàgbé yẹn wá ló máa gbàgbé yẹn tó bá gbàgbé yẹn a frustrated frustrate ayé ẹ̀ síbẹ̀. Kí ló Why do you want me when I was in Nigeria? Did you I do good to people. They frustrated me. That's why I left. And I noticed that they wanted to kill me and my daughter. And that's why I left Nigeria. I left Nigeria. I shouted and I tried my best to get justice. I reported to many police. And there was nothing done. Nothing was being done about the case. And I left for me just to have my peace. The whole world was not created by these criminals. I just give you your respect as you own the place. Okay, let me go for you. And then, let me, as you have my peace here in Canada. That's why I came here. And since they've been following me, you've been saying a lot of things about me. She's a, she's a thief, she's this and that. Did they ever find anything? Do you think if I'm a bad person? All the time they've been trying to set me up or to study me. Do you think if I'm doing bad thing, they won't, they won't, they won't catch me before today? I won't be arrested before today. Definitely, if I'm a bad, if I'm a criminal, before today, I'll be arrested. But I'm not. What you are telling them is just because of hatred and because of your wickedness. And you always believe that when you give order, it has to come to pass. It can come to pass over the people who are doing evil. Ẹni tó bá fẹ́ sun jẹ tó bá lọ fi pupara. Wọ́n lè pupara. Mi ò dẹ̀ ń criminal. Ìyẹn bó ṣe jẹ́. Ìyẹn bó ṣe jẹ́ o. so ṣé wọ́n ti ṣí eléyìí lẹ̀ àbó ti lọ ó ti fifty minutes ti pé. ó ní call your job union they will made unto whatever is happening let me tell you when something is happening from authority or from some people who are powerful you will call union you will call whatever you call anybody you will feel like that is smaller than them, they will not answer. They won't. They will not answer. You will not get any justice because the people who are involved, they believe they are bigger than those who you want to call. They will cancel it. Ó lè jẹ́ nìkan nínú wọn ló kàn máa wá ẹ níjà wọ́n then they will just cancel it. You understand me? So there's, they, gbogbo nǹkan ìṣe tá a máa ń sọ yẹn ìṣe wà lẹ́nu everywhere I was the other day when they gave me ticket in the in the, in the parking nínú ilé yẹn the highest thing tí wọ́n lè ṣe ni pé wọ́n lè crush ẹsẹ̀ mọ́tò yẹn kan clip ẹ̀ kan block ẹ̀ kan lock ẹsẹ̀ mọ́tò yẹn kan wá warn me later pé don't park there again you know and the place is for reserve when everywhere is full anybody tó bá park síbẹ̀ ó park the right reserve wọn ò sọ fún ẹ pé no park at all wọn sọ pé no parking no parking from so so so and so time wọn kọ bẹ́ẹ̀ wọ́n kọ́kọ́ reserve and reserve you can park in reserve and police is not in the reserve place is not in the premises of this although maybe they call police to come and give me the ticket they put tickets all this is just a sign of frustrating your life you know when I I mean when I give those people when my ti office yẹn into my phone, any ẹni yẹn níjọ́ yẹn ṣé kí n I drop there's a wash DKY I mean CKY wash uh, three shirts polo um, loose àbí kí lorúkọ ẹ̀ I put three shirts and I think one perfume that is five soap like this you know àwọn mo máa ń polówó ẹ̀ fún yín mo máa ń tà I think the item is about eight items and normally the price if I want to original price I want to sell it I just give to the person I believe in my boss in my working place my manager and it happened also in Nigeria like that Like, you know, you do buy, it's happening here also. You can buy gifts and give gifts to people you love. And you believe that they've been nice to you one way or the other. Not that he gave me money. Not that he gave me extraordinary things. But since the day I gave that thing, gbogbo nǹkan five hundred dollar No five hundred dollar báwo Bọ́lá kí ló ń sọ? Ó jù bẹ́ẹ̀ mo fún ẹ mo dẹ̀ ti kó sílẹ̀ kì í ṣe pé mo ṣẹ̀ṣẹ̀ kó sílẹ̀ nísìnyí mo ti rà á mo ti rà á mo ti sọ fún ó ti tó three weeks kó tó di pé mo wá lọ gbé fún jọ yẹn in fact ìgbà tí mo fẹ́ lọ gbé fún jọ yẹn mo dọ́nà bá traffic yìí wà mo wá rí i pé máa lepo púpọ̀ débẹ̀ nígbà tí mo fi sí mi ìdẹ̀rí lè débẹ̀ nígbà tí ó sọ pé ó máa kó lọ́fíìsì mo tún ní máa lọ ń jọ́ kejì ó kùn nígbà tí wọ́n máa hàn you understand what I mean kò ṣe pé mo wà comfortable bẹ́ẹ̀ but ẹnìkọ̀ọ̀kan nígbà mi just show love to them àwọn èèyàn máa rò pé bá ah, mi fún yàn nìkan I do give things yẹ bó tó bá ṣe nǹkan ó kún lè báyìí náà tí bá ṣe tán tó bá tag mi twenty thousand tó bá fún yàn yẹn wọ́n máa fún mi problem níbi ìbàyí tó yẹ pé àsì pé mo dẹ̀ ti gba mẹ́ni owó láti Nàìjíríà tí mo fi sanwó lẹ́ńbí tí mo fi ra nǹkan tí mò ń ṣe akáyémóyè àwọn nǹkan èèyàn tó ẹlòmíì tó máa help mi gbà mí tó máa náà fọmọ mi lówó tá a máa fi sanwó lẹ́ńbí báyìí tí ò ṣe owó Canada tí mo fi ṣe nǹkan bíi I don't know tí n bá ṣe nǹkan tó bá right mi ò rò pé ó yẹ kí problem wà kí ni wọ́n fẹ́ ṣé wọ́n fẹ́ tì mí láti ṣe nǹkan tí ò right ni kí wọ́n bá lè sọ pé kí wọ́n tó gbé mo pe àwọn kan ló lè kí wọ́n bá lè sọ pé ṣe bí wọ́n náà ò lè lé olè ló lé ẹ wá láti lóyìnbó ẹ lè rí mi kí sọ pé ó lè ló lé mi wá láti lóyìnbó àbí mo ṣe crime thing kò ní ṣẹlẹ̀ lágbára ọlọ́run they've tried you have tried many things to set me kò lè possible tó bá ti bí ọmọ ẹ tó dẹ̀ níyàwó ẹ tó léèyàn tiẹ̀ you have your people around you she may not look like me it may not even be she it may be he she may not look like my daughter or you know but you want good for that person stop doing good bad to me stop doing bad to my daughter lẹ́yìn ọjọ́ tí mo lọ yẹn láti ọjọ́ yẹn lẹ́yìn ọjọ́ yẹn iṣẹ́ tí mo gbà náà ní iṣẹ́ twenty dollar tó ń fún mi yẹn lọ́jọ́ tí mo gbé gift lọ́fẹ̀ẹ́ nìyẹn ní ibi iṣẹ́ yẹn and ó ṣe thank you Oh embrace me other people also are there ní ti ẹ̀mọ́ pò ń gan ni mo rò bóyá lẹ́nu kan báyìí tó sọra tí mo kọ́kọ́ rí lọ́jọ́ tí mo wáyé ló máa ń bá mi sọ̀rọ̀ ní ti ẹ̀rọ òun rí but ẹni tó ń jà máa ń dá yẹn àti ọjọ́ yẹn iṣẹ́ ti máa gbà láàsì tí wọ́n máa fún mi lẹ́yìn ìjọ yẹn gbogbo gift mo gbé lọ yẹn was twenty dollar tó ń sọ fún mi lánàá yẹn why now tèmi bá ṣoore fún yẹn wọn á ní kàn fi burúkú san padà fún mi what are you trying to evangelize you are telling people to be doing evil to people who have done them good that's not good anyway mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tí ẹ fi sun orin náà ẹ ṣe gan ni ẹ̀yin tí aṣedáadáa fún tẹ fi búburú ṣàǹsán tó yẹ pé búburú ṣàlẹ̀ ń wá fún mi ẹ ṣé nìyẹn Ọlọ́run nìyẹn o. nin ta lọ ṣe wọ́n máa ní kán ṣàgbowó kan lọ́wọ́ ẹ̀ ni kọ́ máa gbowó kan lọ́wọ́ ẹ̀ anyway ṣá no problem ẹ ṣé o. Mm. Thank you, Dolly. God bless you too. oh god mo dẹ̀ sọ pé mo fẹ́ lọ sórí kinní o pé mo máa lọ sórí youtube o kí n tó ṣe tán sìn báwo ló ṣe lè bá mi gbé síbẹ̀ nísinsìnyí kó tó di pé wọ́n gbé wọ́n máa gbé níṣẹ́ wọ́n máa dá lóde ọ̀sẹ̀ ọdọ́ mi ìtẹ̀ ní ẹ́. At least you All right. See you later. Bye for now. Jẹ́ n fi, okay, mo fi music gan sí, tó fi music yẹn sí ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ fi love and likes fún mi ẹ ṣé o so those of you tí wọ́n máa ní wọ́n fẹ́ dá yín padà sílé yín nàìjíríà láti germany don't kill yourself don't worry everything gonna be alright that's not the end of the life okay kò ń ṣe end of the road kò dẹ̀ ṣe end of the life ó ti yé bẹ́ẹ̀ yẹn. I ṣé, love you guys. Thank you. Bye.